أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمدا كثيرا يليق بجلاله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه عباد الله إن الله سبحانه وتعالى اختار بعض البلاد وفضلها على بعضها وجعل خير الأماكن والبلاد والبلاد البلد الحرام والمدينة المنورة جعل الله خير الأماكن والبلاد البلد الحرام والمدينة المنورة والقدس الشريف وخصها بالاتيان الخلق إليها من كل فج عميق وحباها بالنبوات والنبوءات بالنبوات والخيرات والبركات والثمرات ومن هذه البقاء التي خصها الله سبحانه وتعالى بهذا الفضل القدس والمسجد الأقصى فقد أحاط الله عز وجل هذه البركة بسياج من التكريم والتبجيل والإجلال والقدسية تعالوا معي وانظر إلى اسم البلدة والبقعة إنها القدس وبيت المقدس عرض الطهارة والنزاهة من القذر من القاذورات والنجاسات وهذا المعنى مشتق من اسم الله جل ثناؤه القدوس قدوس يعني المنزه عن النقائص والعيوب والآفات وهذا الاشتقاق يعطي هذا المكان قدسية خاصة اشتق الإله له من اسمه ليجله ففوق العرش قدوس وهذا مقدس وعظم بمكان قدسه القدوس وكأن الله سبحانه وتعالى وجلت قدسيته يقول للمسلمين إن اليهود نجس والمسجد والبقعة مقدسة فنزهوا ما نزأه الله وتطهر الأرض المباركة من نجاسة السهل سهولية وحتى لو نظرنا إلى كلمة المسجد إلى كلمة المسجد الأقصى لو نظرنا إلى كلمة المسجد الأقصى لرأينا فيها دلالة على هذا المعنى فالأقصى سمي بهذا الاسم لثلاث اسباب أسبابه اسباب أسبابه السبب الأول أن هذا المسجد بعيد عن مسجد مكة المكرمة أي المسجد الحرام لذلك سمي بالأقصى ثانيا أن المسجد الأقصى لم يكن وراءه مسجد عندما بني وكان في أقصى المدينة لا مسجد بعد وثالث أنه بعيد عن القبورات والنجاسات وهل هناك عنجد مما شتم الله سبحانه وتعالى من أنجب من هؤلاء اليهود الذين شتم الله سبحانه وتعالى فقالوا يد الله مغلولة بوصفي عن الله فقير بخيل وأطلقوا عليه, عليه ذلك بقولهم إن الله فقير ونحن أغنياء وهل هناك عند مما الزعم بأن الإله يرتكب الرذائل ويفعل القبائح ويخطي ويندم ويأكل ويشرب ويتعب ويستريح ويضحك ويبكي ويصارع وينهدم ويشتم ويشتم رائحة الدخان المنبعث من الدحايا والقرابين ويتصف بصفات الحوادث ويقضي أوقاته في العبث واللهو واللعب تعالى الله سبحانه وتعالى عما يقولون علوا كبيرا أعوذ بالله من الشيطان الرجيم فيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى الصراط المستقيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول مما ينقلب على عقبيه وإن كانت لكبيرة إلا على الذين هدى الله بارك الله لي ولكم في القرآن الحكيم ونفعني الله وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا فاستغفروه إنه هو الغفور الرحيم استغفر الله استغفر الله الحمد لله الذي كان بعباده خبيرا بصيرا الحمد لله الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله اعدو كفو ولوم وباتي ọba الاسلام ó fi كوكاوا sí ìrìnjẹ́ البركه wa وَيِّ ẹ̀sìn tí ń fi wá mọ rírì ọlọ́run àti títóbi ẹ̀ àti gbangba rẹ̀ àtagbára ẹ̀ nígbà táwọn ẹ̀sìn kan kọjá sí wípé wọ́n ti torí àgbéká ẹ̀dá wọ́n fi ń kó wọn láti fi ìyẹpẹrẹ ti sọ́lọ́n subhanahu wa ọlọ́run ọba tó fi ìsìláàmù yìí tó fi mọ̀ wá ó fi rọ̀ wá lọ́rùn ó ṣe lójú ọ̀nà wa oore ńlá ló ṣe fún wa òun lọ́jẹ́ ká mọ iyì tí wa àtàpọ́nlé tí ń bẹ fọ́lọ́hún òun lọ́jẹ́ ká mọ iyì tí ń bẹ fọ́wọn ànábì ọlọ́hun àtàpọ́nlé tí wa òun lọ́jẹ́ dáwọn àyè kan mọ̀ láàyè ọwọ́ ní àyè àpọ́nlé nígbà táwọn ẹ̀sìn mìíràn tí wọ́n ń kó àbùkù báwọn ànábì ọlọ́run wọ́n kábùkù àtẹ̀tẹ́ báwọn àyọ̀ yìí ọba yìí náà ni ọba ta dúpẹ́ fún látara oore rẹ̀ lórí wa tó fún wa láǹfààní ọjọ́ òní oríkìdímọ̀ òní ọba wa láyé ọ ọlọ́run adúpẹ́ fún ọ náà ta wọ́n kí a fi ọlọ́run mọ́tò ní òpin àwọn àlékún ìkẹ́ àkọlà fàtíwájú ẹ̀dá ẹni tó jẹ́ pé gbogbo nǹkan lójú wa níwé ẹ̀ ọlọ́run fi ṣe òpin ó fi ṣe ohun tá a lè pè ní ìta fi ṣe ohun tẹ̀ lórí gbogbo sí àwọn ànábì ọlọ́run tí wọ́n ti ṣáájú òun lọ́lọ́run ṣe láti orí wọn ìkí ọlọ́run ọlọ ọlọ́run kọmọ ẹ̀bá sójú ẹ̀dá ìsìláàmù yìí ẹ̀sìn kan tó jú wa níwé gbogbo ohun tá a lè ṣe táà fi lè rí ìyọ́nú ọlọ́run àtàwọn ohun tá a jìnà sí ká rí ìbínú ọlọ́run mùsùlùmí inú ohun tó yẹ kẹ́dọ̀mọ̀ pàápàá lẹ́sùkò ta wà yìí tó nílò ọ̀nà ìgbógun tì fún ìsìláàmù àtàwọn àmì ẹ̀ tó fi dìde látọ̀dọ̀ àwọn ọ̀tẹ́ẹ̀sì pàápàá jùlọ àwọn Yahudi ẹni tó bá ń bá wọn ọ̀rọ̀ ìsìn lọ lákòókò yìí yọ́ mọ̀ mètè wọn àtọwọ́ tí wọ́n ń gbé sí Islam pàápàá wọ́n ní Baitul Maqdis tá a bá ń sọ̀rọ̀ Kudus kò ń sọ̀rọ̀ tó yẹ kí mùsùlùmí kó wò níwò ọ̀rọ̀ tó kan gbogbo musulmi ní nítorí pọ́lọ̀ subhanahu wa ta'ala ọmọ ọmọ sa àwọn ìlú kan lọ́sà ó fún àwọn kan lọ́lá kan tí a bá láwọn ààyè wo ló fi ń dáadù láyé ìlú wo láyé mẹ́ta ni ní ìgbé wo ń tọ́lọ̀ subhanahu wa ta'ala sọ́sà lẹ́tà tí èsè ń táwà ń sà fúnra wa àkọ́kọ́ ẹ̀ òun náà ni baladul haram ìlú tí ń òun làkọ́kọ́ nínú òlú tọ́lọ̀ ń gbà lẹ́gbà wal Madinatul Munawwara àti ìlú ànábì tí í ṣèlú Madina ẹ̀kẹta ní Kudusu Sharif òun ni Kudus èyí tí àwọn ọ̀dẹ́ẹ̀sì tí wọ́n ti gbà kan rí lónìí Allah subhanahu wa ta'ala ọ̀sán àwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta yìí ó sì wa wá si bi wipe kádìdé káwọn ọmọ ọ̀dọ́wọ̀ mi kún ti fàjìnà ibi tó èèyàn lọ́wọ́ àbótú ló jìnà tó àyè tá a fẹ́ yi. ọla mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run sì fi aye àyè ta yi o fi mi gbogbo ẹ̀dá pẹlu pẹ́pẹ́ lo ti gbe ọpọlọpọ pàápàá kúdùs ibẹ̀ ló ti oore ìbùkún ọlọ́run tí ó ṣe kàtàn ọ̀pọ̀ láàyè mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n àwọn èso àlùbọ́kà tí èèyàn máa ń jẹ tàbí tí máa rí sínú èèyàn dùn ọ̀pọ̀ láàyè mẹ́tẹ̀ẹ̀ta yìí láàyè mẹ́tẹ̀ẹ̀ta yìí òun ni Kudus àti mọ́sáàsì àlàásọ̀ ọlọ́run bó yìí bá a bá tí ẹ mọ́ gbogbo ẹ̀ ẹjẹ́ kọta èdè ní jẹ́ kúdùs àyè tá a gbọ́dọ̀ gbogbo ìgbà fún ní wọ́n lọ́n bá mi gbà kúrò lọ́wọ́ àwọn kìsìrí kọ́dà padà lọ́wọ́ àwọn mùsùlùmí ààyè tí ọlọ́run kọ̀dẹ́sà kúdùs ọlọ́run yóò kọ̀ yìí nínú alkudus nínú orúkọ yìí ni wọ́n kudus ohun tí ń jẹ́ kudusu tọ́lọ́ òun jẹ́ òun ni mọ̀nẹ́sà àmì nàkọ́ì ọba bá yọ kódà kó ní ní gbogbo àbùkù òun lọ́lọ́run wọ́n yóò ọba bá lè ẹ̀kùkọ̀ ọ̀tọ́ sí òun lọ́lọ́run wọ́n àbáàd àti ètò kan fún ọba wa yìí inú ẹ̀ láti yóò kọ kudus اشتق الإله له من اسمه ليجله ففوق العرش قدوس وهذا مقدس الله سبحانه وتعالى ọmọ ọmọ yóò kọ kúdùsù nínú ọkọ ẹ̀ láti fi gbé yìí bá kúdùsù ní ilé wa ní masalasi wa ní ọba tó ń jẹ́ kúdùs ọwà lókè àlẹ́ àrà wàhálà mọ́kàndàbù

fanasihu manasahu Allah ẹ̀yin náà ti ṣe àti fọ àyè yìí má kó lọ́wọ́ àwọn ẹni ẹ̀gbẹ́ ẹ fọ àyè yìí má kó lọ́wọ́ àwọn àlèyàwó tí wọ́n sọ di ààyè wọn. Náà gbólóhùn tí wọ́n tún sọ àlùmọ́sílù náà àṣọ, mọ́sálásí àṣọ. Wọ́n sọ bẹ́ẹ̀ ìlọ́rùbọ́bọ́ wọ́n ní nǹkan ní ọwà àpsọ̀ ìtọ́wà lópin nǹkan ìlà àmọ́ ń pè bẹ́ẹ̀ òun ní bá mú bí ọlọ́run ti sọ́nu sọ́ọ̀tù nìsá àní sọ́ọ̀tù yẹ̀sìn yàsìn ọlọ́run wọ́n jẹ́ ẹni ní àpsọ̀ ìmọ̀dí ìnẹ̀ tí rọ́jùlù nìyàtà ọlọ́run ló wá láti àpsọ̀ ìmọ̀dí ìnẹ̀ òfin ìlú tí ò sínú míì tí ò sílé lẹ́yìn ẹ̀má mọ́sáàsì yìí já sọ lìbúrgẹ̀ àmọ́sídìl haram nítorí wípé jìnnà sí mọ́sáàsì tó tún bá kẹgbẹ́ òun ni wọ́n fi sọ ní àlàáfọ̀ ní ti haram ní mọ́kà. àtọ́bẹ̀ níjọ́ náà ní ìsọ̀rí pé mọ́sáàsì yìí máa wọ̀rọ̀ àwọn mọ́sídìl ìdààmú àkúnìyà níjọ́ tí wọ́n má òun lò pé mọ́sáàsì ti ń bẹ kò sí mọ́sáàsì ní ìmọ̀lẹ́yìn òun ni wọ́n fi sọ ní mọ́sílù ní àkṣọ. wọ́n sọ ní àkṣọ nítorí wípé bàáìdùn ánìlẹ̀kọ̀ ògùnrà àti wà nàìjíríà. masáàtì tá a gbé gbogbo ẹbí òun ni masáàtì yìí ń ṣe. ẹbí wọ́n ní tàgbọ́rọ̀ gbé jìnnà sáwọn Yahudi nítorí pẹ́ẹ́nì kan ní ẹgbẹ́ tó ẹni àyàwó bí ní wọ́n ní yẹ́dùn lọ yìí mọ̀túlúùnà owó kákò wọ́n láwọn ní ẹni ẹ̀gbìn ni wọ́n àná ẹni ó tún sọ nínú ẹnu wọn pé iná lára fàkírù olùsìlọ́lọ́run wà nánú abúlìyà àwọn ní ọbọ̀rọ̀ ẹnì kẹjẹ́ ni ẹbí tó rú àwọn èèyàn wọ̀nyí yìí mọ́sálásí ta gbọ́dọ̀ gbàdúkú lọ́wọ́ àwọn ẹni ẹ̀gbìn yìí ni yìí tó ní pé mọ́sálásí àṣọ omi ọ̀la tó pọ̀ àkọ́kọ́ fọwọ́ rẹ̀ kíbla tó ní wúlà ó ní dojúkọ àkọ́kọ́ tí ànẹ́tì kọ́ dojúkọ kírù bẹ́ẹ̀ ni a dojúkọ kó tó padà máa dojúkọ kàábà mọ́sílùlà àṣọ òun làwọn ẹbí kọ́kọ́ ń dojúkọ. ànábì sì wà ń bẹ̀ títí àtàwọn sọ̀hábà tí wọ́n ń dojú wọn kọmọsáàtì yìí níjọ́ tọ́lọ́hún ṣe ìrun kíkí lọ́nà lọ Isra ní ọdún kẹwàá tá a ọdún kẹwàá tá a nínú tó gbajúmọ̀ àwọn míì lọ́dún keje tá a ṣùgbọ́n ìtọ́ gbajúmọ̀ ní ọdún tọ́lá bí ó ṣe ìjírá sallallahu alaihi wa sallam òun náà fi ìrún náà sọ̀rọ̀ lọ́nà ẹ̀yẹ fún wa kana sallallahu alaihi wa sallam يصلي وصحابته إلى المسجد الأقصى wọ́n wọ́n mẹ́ta mọ́sáàtì kúrùsùn wọn lójúkọ níjọ náà nígbà tó kú òní mọ́kà tí ó ṣe ìjíra lọ sí màdínà ní òbí wọn bí ọdún kan ọdún kan àtọ́sùn márùn-ún tí wọ́n ti fi ń kírun nínú ìlú màdínà mọ́sáàtì kúdùsù náà ni wọ́n dojú kọ wọ́n dojú kọ ní ọdún mẹ́ta gbáko nínú mọ́kà tá wípọ́dún kẹwàá dáadé dìde òun ní ẹ́ntù ọ̀run kíkí dọ̀rọ̀ yà lọ́bá sọ ọdún keje ní odidi ọdún mẹ́fà òun ni wọ́n ti dojú kọ Kudus tí wọ́n ń kírun sí ọkọ̀ di kíbúlà wọn nínú Maka ìgbà tí wọ́n kú dé odidi ọdún kan àti oṣù márùn-ún tí oṣù mẹ́tàdínlógún kọ́ òun ni wọ́n fi dojúkọ ní wọ́n fi dojúkọ bẹ́ẹ̀tòlè mọ́kànlẹ̀ tí wọ́n ń kírun síbẹ̀ gẹ́gẹ́ bí kíbúra wọn kó tó di fásitì ọlọ́run ó dé tọwọ́ apá wọn láti pé kí wọ́n má dojúkọ kó dùn súnmọ́ àtẹ̀wọ̀n ọ̀bá sì ti wá yàwúdí náà lọ́fà yàwúdí ni wọ́n fi ń bú ànábì pé ní dojú kọ́lọ̀ subhanahu wa ta'ala ó tó palẹ́fẹ́ pé kọ́ máa dojú kọ masjidul ni náà rẹ̀ tẹ̀kọ́lù bọ̀ sàmà àwọn ọlọ́run ti rí bọ́ sáà ṣe ń kọ sàmà nípa pé wọ́n ń láwọn àdójúkọ wọ́n lè yá àádójú ẹ̀kọ́ kíbùlà kan tí wùrí ó dùn sí fọwọ́lì haka sẹ́kọ̀rọ̀ alùmọ́sílẹ̀ àrà látò nílọ ẹ máa dojú yín kọ kàábà wà áìsùnmá kúntùm fọwọ́lì wùjú hákún ṣẹ̀tẹ̀rà gbogbo bí tẹ́yìn ọmọ lẹ́yìn náà bá wà lórílẹ̀-èdè ayé kàábà ni ẹ máa dojú kọ láti òun làwọn yẹn ti ń dojúkọ kàábà kò kọ kúdùsù mọ́ níbẹ̀rẹ̀ kúdùsù ni wọ́n ń dojúkọ nínú tó fún lọ́lá nínú ìsìlámù ni nígbà tó ọmọ ìyàwó ní ẹni bí àwọn ọlọ́run júwe ẹni sọ́ọ̀tù bákọ́rà àwọn ọlọ́run júwe bí ẹ̀gbọ́ tọ́lọ́ ọlọ́run nípa yẹ kú lù sùfàrà ọlọ́run láwọn òmùgọ̀ ó máa sọ nígbà náà máa dojúkọ kàábà nínú náà àwọn ẹ̀bọ̀ ọmọ àwọn èèyàn wọ́n máa sọ pé má àǹkìbọ̀ láti yí mu káàánú wà lẹ́yìn ha kí ló gbójú wọn wọ́ ọ̀dẹ kú lù sùfẹ́ dojúkọ àwọn náà ní ẹ̀bùn tó gbójúkọ mẹ́ ó tún wá dojúkọ bẹ́ẹ̀ tó nà tí ó fi dojúkọ kúdùsùmá ọlọ́nílẹ̀ àdẹ́bí sọ fún ọgbẹ́ kúlì láàyè lè má ṣìríkú wà lè má kẹrẹ àti bí òun ti ń yọ àti bí òun ti ń wà èèyàn ni mo ní yẹ́ra bí man yasha'u ila siratin mustaqim ẹni bá wọ̀ wọ ọlọ́run làá máa fọ̀nà tọ́tọ́ làá máa fi mà وكذلك جعلناكم أمة واحدة وسطا ọlọ́run ní gbogbo ẹ̀yàn ọmọ lẹ́yìn ànábì àṣẹ ní ìjọ àárín gbogbo ìtẹ̀kùnù ṣùhàdá àlẹ́ náà kẹ́ẹ̀lẹ̀ wà jẹ́ lórí àwọn èèyàn wọ́yẹ̀kùnù rọ̀sùlù alaykum ṣẹ̀hídà kánàbí ló lè jẹ́lẹ́rì lórí láti kú ọ̀rọ̀ wọ́n máa jẹ́ àdínà kíbùlátà láti kú àlẹ́yà ọlọ́run ní ibùdójúkọ wà lórí ẹ̀ lónìí tó ń dojúkọ tí ń ṣe kàábà ibẹ̀ ni a máa dojúkọ ọlọ́run àpáyí lẹ́sẹ̀ àti kúdùsù náà àwa la ní bẹ́ẹ̀ dojúkọ àwa la dojúkọ ṣùgbọ́n a ní kẹ́ ẹ padà àlàmọ́ yẹ tábìlì rọ̀ṣù abẹ́ mẹ́ni tí ó gbà tọkàntọkàn tá a bá dojú ànábì kú òun bẹ̀ tí ò ní wípé nǹkan kẹsẹ̀ ẹlẹ́dẹ̀ ní ìpàkọ́ tí ó gbà pé tí ó bá ti pànábì lọ́sẹ̀ náà làkúyàwó ọlọ́run àmọ́ tó fi wọ́ndà mí tẹ́tí mọ́ ṣe nǹkan lọ sáfẹ́ tó mọ́ ti bá mọ́ kèé ṣe pé yìí dára ní ẹmọ́ ṣe orí ìkàkà tí ó fíá ṣùgbọ́n bẹ́ẹ̀ mẹ́ni tí ó gbà tọkàtọkà tó jẹ́ pẹ́ta bá ti ń payín láti ẹmọ́ ṣe yíwò mọ́ tí ó sì filẹ̀ tí ó máa ṣe ìta bá ní ọmọ ṣe kíní tà ní ọmọ àti ọlọ́ni torí ẹ̀ ni ká lè bára mọ́ mẹ́yẹ tó fi àrọ̀sùn ẹni ó fẹ́ tó dà nábì tí ó tẹ̀lé mímọ̀ yẹ kọlùkù àlà àkùbáyì àtàwọn tó jẹ́ sí wípé wọ́n ní sí rí kankan tí wọ́n fi yí padà tí wọ́n fi páwọn òsì mímá ọlọ́ni ṣùgbọ́n lóòótọ́ wà ní káàmẹ́ sí lákẹ́bí ìrẹsẹ̀lẹ̀ wà ní káàmẹ́ sí lákẹ́bí ìrẹsẹ̀lẹ̀ yíyí bá yí kí múlá yí padà àwọn náà tó tóbi torí báwọn yàwú dé ebú yí wọ́n sì fi fi bú yí àmọ́ kó tóbi ṣùgbọ́n bó ṣe tóbi tóun kò ní tóbi illa alẹ́lẹ́bí na àjàlá ẹni àwọn ọlọ́run bá fọ́ náà mà ká tóbi lórí ẹ̀mí ẹ̀. mọ́sáàsì akúsọ yìí ogún mùsùlùmí ni ibẹ̀ lọ́wọ́ subhanahu wa ta'ala lóní kánà bí ọ ìrìn òwú ẹ̀ sí ibẹ̀ ló sì ti bẹ̀rẹ̀ el ìní ìbẹ̀rọ parí ìrìn ti bẹ̀rẹ̀ ìrìn òkè ìrìn òkè ọrún ti bẹ̀rẹ̀ ìrìn orí ilẹ̀ sí ìrìn orí ilẹ̀ tó bẹ̀rẹ̀ láti haram tí wọ́n keje tàbọ́dún kẹwàá tí wọ́n gbé dìde ṣe àti ti bẹ̀rẹ̀ mọ́sílẹ̀ àkùsọ̀ yìí náà lọ lọ́hùn ti ní ogbe gòkè ọlọ́lọ́ nínú tí ń júwe po mọ́sálásí yìí ọlọ́run ní kí wọ́n mú láti bẹ́ẹ̀tù ní pàtó ìlà sàmàwà àtìlà ọ̀la wọ́n gbà náà bí òkè ọ̀run wọ́n sọ́lá nàbí yìí fi ha àgbẹ̀rẹ̀ nínú ọlá tó wà fún yìí gbogbo àwọn ànábì ibẹ̀ lọ́lọ́run ti kó gbogbo àwọn ànábì ọlọ́run jọ fún ànábì wa Muhammad wàtọ́lá bí àmbíyà ó kírun fún gbogbo àwọn ànábì ọlọ́run wàlùmọ̀sálì àti gbogbo òjíṣẹ́ àjùmáyìn lápapọ̀ ó rẹ̀ ní àfáwà àgbà máa fi àfáwà àlébà ló wá pọ̀ dámà ń jìbìrì ìlú sọ́lá bí jàmùíyìn ìmáàmàn wọ́n wọ́n lè hàkì àkùsáàrì jìbìrìlù ló ti wájú ó ti ànábì síwájú kọ̀dọ́mọ̀wú jìbìrìlù jìbìrìlù ti ànábì síwájú pé sọ́lá ti jàmìrìyìn pé kó kírun fún gbogbo àkójọ àwọn ànábì ọlọ́ mọ́sálásí yìí náà ni mẹ́sìlú làásọ̀ kò sí tọ́lá òfin ṣe yìí yìí yẹ́ náà tún annahu nabiyyu la'alamin kí gbogbo èèyàn ó lè mọ̀ wípé ànábì yìí ànábì gbogbo ayé lọ́lọ́run fi ní ó kírun fún gbogbo àwọn ànábì ọlọ́run wà á nà rìsẹ̀ lẹ́tàwù ìsà ìrìnàkà iṣẹ́ tá a fi rán gbogbo ẹ̀dá tó lọ́n dá òun là fi rán sí wà á nà kìtà ẹ̀báwù síra tá a fi rán bí fẹ́ kùrán mọ̀hẹ́mínún alàjẹ̀mí ìlẹ̀kùtù òun là ní kọ́ wa máa jẹ́ lẹ́yìn lórí gbogbo síra yòókù wà á nà sẹ́rí átáwù náà sí atún ìjẹ̀mí ìṣàrà ẹ̀. òfin tá a fi rán ní Muhammad òun la fi ká gbogbo òfin àwọn ànábì ọlọ́run tí wọ́n túbọ̀ la fi kálẹ̀ ànábì yìí ní àlàní ànábì ọlọ́run wa gbogbo ayé òun lànábì wa Muhammad òun náà ló ní ayé débi kudus wàrísà látún àlàmíyà gbogbo tẹ́tà fíran gbogbo ayé la fíran bí àwùjí bára wọn làwọn ní tààlà nábì yín ó pè Musa ni ọlọ́run kó Musa jọ fánàbì ànábì kírun fún kọ́lẹ̀ mọ̀ wípé ànábì ló ní Musa Musa ló ní ànábì nínú sọ́wọ́dá bá làwọn làwọn ní Kudus tààlà nábì yín ànábì Ìsá Ìsá wà nínú ẹ̀ tọ́lọ́run kó jọ fánàbì tó kírun fún wa ànábì ló ní Ìsá Ìsá ló ní kíni òun ló ní ànábì. wọ́n fẹ́ ìgbé ààyè yìí ààyè ìsìláàmù ni iṣẹ́ tí a ti fi rán nábì ó ti ká ìdínbọ̀ lẹ̀ òun ló ní ìjọba tá ń lò lọ́wọ́lọ́wọ́ kẹ́nìkan wá dìde bọ́yá ìjọba ọgbà sínú ilé kan pé máa lọ léyò àwọn ìjọba tó dé fún pé ń lò yóò fún nǹkan ọba níbàwọ̀ ló ti fún òun àti ẹ̀sìn ni wọ́n máa ṣiṣẹ́ lórí ilé ìsìn ọ̀tún tẹ́rẹ̀ ọ̀tọ̀rẹ̀ ọ̀tọ́kọ̀ òun kan wọ́n wà rú jáde ìjọba kí yára ló àti fẹ́ kíni ọ̀tí parí ọdún kó gbá lé ẹni tí ń lò jọba lọ́lọ́lọ́ ẹni kíni ọdún Jonathan yóò tún máa pàṣẹ lórí gbogbo tí yára ló àti ṣe tó ti ṣe ṣáájú òun ló tún làṣẹ lórí ẹ̀ báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làtúwájú ẹ̀dá Gbogbo àwọn ànábì ọlọ́run ti lọ ànábì ọlọ́run ni wọ́n ń gbogbo ọgbẹ́ tí ṣe é lẹ̀ òun la ẹ̀ pàṣẹ lé e. Miraj kánábì ó gòkè ọ̀run lọ gbàṣẹ kókìrù báwọn ànábì ọlọ́run ní kúdù. Síso pọ̀ òun la fi ń wọ́n ti fẹsẹ̀ ẹni lẹ́gbẹ́rẹ́ ní yahuda tawọ́lá almanhajilá tábà bí bá fi kírun fún musa tẹ̀ pẹ̀lú anábì yín tó kírun fún isa tẹ́yìn wá gbógun tẹ yóò kírun fún àwọn anábì yín ajẹ́pẹ́yìn náà ti bẹ̀rù gbẹ̀rí kú òlójú ọ̀nà táwọn anábì yín sílẹ̀ yahudu ti bẹ̀rù gbẹ̀rí kú òlójú ọ̀nà táwọn anábì ọlọ́run wa tí wọ́n sílẹ̀

súnà ọlọ́ni lẹ́bí kọ́dí kẹ́lẹ̀ tí ní kọ́bùn ó ti sáájú pépé ẹsẹ̀ máa ṣe nù wà láti tẹ́jìdá ní súnà ti lọ ní tàbùdíra masalasi akọ masalasi kejì ní fún gbogbo gẹ́gẹ́ bí àdéṣì sọlá láàfin àti mú wá fún wa abúzárì alàgbàfárì àwọn ìkẹfàárì wọn lọ bá ní yọrù sí obì àtúwájú ẹ̀dá léèrè léèrè àtúwájú ẹ̀dá ayyu masjidin buniya fil ardi awwala masáàsì wo ní akọ́kọ́kọ́ lórílẹ̀ ayé tọ́kọ́ jẹ́ àkọ́kọ́ masáàsì kọ́ọ̀n àdájú sọ fún pé al-masjid al-haram masáàsì kaaba ni kúrtù àbúzáàdì ni mo tún sọ bọ́ lẹ́bi ìfẹ́ súnmọ́ ayì lẹ́yìn ẹ̀ masáàsì wo ní ó tún kọ́ قال أنا بني مساجد يا قوتي كجلوري la أولي المسجد الأقصى مساجد تودينا في مساجد في مكة يا في سوني أقصى تروني مساجد كجي nígbà kọ́ ti kàábà tán ó tún kọ́ masáàtì lórí ayé tí wọ́n ti forí kalẹ̀ fọ́rùn ìdí wípé torí ó sí maka bí ìrìn ọba rìn nírìn ilẹ̀ níyàn bá gun

wàlùmọ́sìlù àtọ̀ màsáàtì àtọ̀ yìí òun ní kẹta màsáàtì tọ́jọ́ tó wípé ènìkan ò gbọ́dọ̀ dẹ́rù lọ màsáàtì kan òun ń lọ jọ́sìn àfikànnù mẹ́tẹ̀ẹ̀ta inú kọjá mọ́sídò haram ti kàába tàbí mọ́sídò nabawi ti madina tàbí kọjá mọ́sídò aqsa anábìlélà ti ṣẹ́jú rahal ilà ilà sàlá ti المسجد الحرام والمسجد الأقصى ومسجد هذا البانا بيشتو توفي يانا بي مساجد كجي ومن أقصى ولا نكير جيل tí ó sọ fún òun lọ ṣẹ̀ṣẹ̀wó mọ́sáàsì kan mọ́sáàsì mẹ́ta ni masjidul ara mọ́sáàsì kaaba wa masjidul aqsa tí ó ṣe kejì mọ́sáàsì kan kọ́kọ́ lori ayé wà má sì lè ààrà àti masáàsì ìmìta wà ń bẹ lu màjínà yìí ọlọ́pàá sára ìsànú wa ibi tá a lọ à ń lọ ọbẹ̀ díẹ̀ díẹ̀ lórí ọ̀rọ̀ aṣọ ọlọ́run ó tún fún wa láì ìgbàláyè ìyá tó tẹ̀síwájú nítorí pé àwọn ọ̀tẹ́ẹ̀sì wọn àdáwọ́ dúró gbogbo ọ̀nà ni wọ́n ti ń gbà ni wọ́n ń gbà gbogbo sànábì ìsìn yìí àwòrán tí sọ̀rọ̀ ànábì tí wọ́n fi sọ̀fà ànábì tàbí ọ̀rọ̀ ẹ̀ láyìíjà tí gbogbo àgbáyé dìde sí wọ́n ti gbé wọn gọ́gù wọ́n dẹ̀ sọ fún wọn àti ẹ̀wà níbi gọ́gù pé kí wọ́n gbé kó mẹ́ wọ́n fari kápá wọn nígbè. ọ̀sẹ̀ tí mẹ́mbà ìtòlú pé yàwùdí lọ wà mẹ́ àyàwùdí ni wọ́n ní gbogbo tí ń bẹ láyé lónìí táwọn wò bí ohun yòyò yín àwọn ẹ̀ wà lábẹ́ rẹ̀ ọ̀tá àsìlámù sì ni yàwùdí láíláí wàlá yàrá wàlá nasara حتى sábẹ̀ àmì làkàwọ̀ ọlọ́run ti gbélé wòlé wa ọlọ́run láyà wúdí òní yọnu sí wọ́n lè máa bá yín sọ̀rọ̀ ojú tí wọ́n bá fẹ́ kó mọ́ yín gbogbo ọ̀rẹ́ wọn máa bá yín fi ọ̀rẹ́ ojú wọ́n rí dáadáa kan lọ́dọ̀ yín ni tí wọ́n fẹ́ kó wọ́n máa bá yín dé bẹ́ẹ̀ náà làwọn nasara ìdí wọn fi lè fẹ́yìn tọkàntọkàn tàbí omi làkàwọ̀ bẹ́ẹ̀ náà bá ń ṣe yẹn Ah, nígbà yẹn ni wọ́n tó lè fẹ́ yín tọkàntọkàn ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ wọ́n sọ fún yín wípé ọmọ Ísírẹ́lì lọ́lọ́run dá orí ayé fún wọ́n sọ fún yín wípé ẹ̀rú ni yín ẹni tí ọba ti jẹ́ Júù ẹ̀rú ni nínú púrútùkọ̀ wọn nínú àwọn púrútùkọ̀ tí wọ́n lò abọ́tọ̀ ọba fi jẹun òní rí kíjú òun kó fi gbẹ̀lú torí kọ́gbà kó ti dẹ̀ ní

ká lè fi mọ ipò tó wà ká sì mọ ìdásí nígbà tó a bá ń gbọ́ nǹkan nípa rẹ̀ nítorí yẹn máa ń pẹ́ òun náà máa ẹ̀ kò ní jẹ́ pé tí wọ́n bá ń rí alọ́kàn táwa náà máa wò wípé a lè máa ń ti àti ma ọlọ́mọtàlá ìgbàdúrà wa ọlọ́run kọ́ sí wa ọlọ́run ọba tó ní tí dáàbò islam àti mùsùlùmí masala ìtumọ̀ dasọ àpọ́nlé bọ̀ wá gbogbo bí àtúndì islam lórúkọ mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ọlọ́run bá ní ẹ̀rọ fẹ́ àràǹtí sí wọn ọlọ́run àwọn sí lórí ẹ̀sìn ẹ̀ ọlọ́run àwọn bàbá wa ràn wọ́n ti tán wọ́n tún ń dojú aburúkọ wọn láàrin ara wọn àtọ́lá àtàwọn tuntun máa bẹnu nígbà Afghanistan tí wọ́n ja gbogbo ìjà wọn sẹ́ńjà lọ́jọ́ oníṣẹ́ borí kebìrì àní ara wọn tó lè fìdí náà ti ṣẹlẹ̀ tí wọ́n ti wà lórí ẹ̀sìn sí tí wọ́n àbọ̀ ń bẹ̀ wọ́n ti ṣẹ́gun gbogbo kèfèrí ọwọ́ àkókò àárín ara a gángan ọlọ́mọ́sàlá ìsàánú Islam ọ̀sàánú gbogbo àwa mùsùlùmí ọlọ́kọ̀dọ̀ ti wá ọ̀sẹ̀ tí mẹ́bí tí mo wí náà àyàwó náà mẹ́bí ẹ̀ àná ni wọ́n fọ́ wọn pé wọ́n náà kó lórí wọ́n náà kó lórí látọ́ fìtínà láàrin wọn wọ́n wà ń bẹ̀ dàárọ̀ yìí tí wọ́n àti ẹ̀ wọ́n kú ni wọ́n àkú ọ̀tán ìjọ filọ́lẹ̀ ọ̀tán ọlọ́mọ sara ìsàánú islam ìsàánú mùsùlùmí orílẹ̀-èdè nàìjíríà mẹ́jọ dàrú ọlọ́run orílẹ̀-èdè yìí mẹ́jọ dàrú ò ìbánimu lọ́wọ́ ọlọ́run bánimu lọ ọlọ́run ṣàánú wa ń bẹ̀ ìbò tí ń bà wá lẹ́rù ń bẹ̀ ọlọ́run sọ́dí padà balẹ̀ fún wa gbogbo àwọn tí wọ́n ń gbé sùnmọ̀ mí bẹ̀ ìbánikó sùn wọn nínú ọlọ́run bánikó sùn wọn nínú ojoojúmọ́ làwọn ẹ̀mí sọ́nù ọlọ́run dákun ọ̀dà orílẹ̀ yìí torí ìbàjẹ́ máa pàlàtà àádọ́gbà sílà ọlọ́wọ́ ọ̀dá ń torí ìtàjẹ sílẹ̀ ọ̀dá ń torí ìpayín kéke bí ó ṣe ń torí àlàáfíà àti fàyàbálẹ̀ ọlọ́wọ́ àbẹ̀ọ́ bá ní sọ ojú àlàáfíà àti fàyàbálẹ̀ rọ̀jú ẹ̀fọ́ alóṣè ìdèmí ọ̀la àti tóbi ọlọ́run àwọn tí wọ́n darí wá ń bẹ̀ bá ní máa darí wọn sí dáadáa bá ní darí wọn sí dáadáa bá ní dìrí ọkàn wọn tí wọ́n lè sàánú wa ọlọ́mọ́sálá ìṣẹ́lẹ̀ fún wa ọ̀la àti tóbi ọlọ́run pé ọ̀sùn mọ́jọ́ dàrú ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́run mẹ́jọ ọba jẹ́ àwọn tí wọ́n ń darí wá ń bẹ̀ bá ní darí wọn sí dáadáa ìjọba ìbílẹ̀ wa náà mẹ́jọ dàrú inú ìlú wa ní sílẹ̀ mọ̀ mẹ́jọ ọba jẹ́ òjò òkùnkùn òjò àlùbáríkà ọlọ́run túbọ̀ máa rọ̀ fún wa ń bẹ̀ ọlá àti tóbi ọlọ́run mọ́sálásí wa yìí ọlọ́run àbíọ́ gbogbo àwọn tọ́lọ́run ṣe ní bàbá wa àtàwọn ẹ̀yà táwọn wò ní olé ìsìn náà ọlọ́run dákun má máa padà sí aburú ìgbólẹ̀ ẹnìkan kan yín ọlọ́run jọ dá o gbogbo àwọn tá máa ní ìfẹ́ fi ń so omi ara ọlọ́run dákun mọ́ wọn wà lẹ́yìn yín o ọlọ́mọ wọn wà lẹ́yìn wọ́n ti bẹ̀rẹ̀ náà wájú wa o ọlá títí obi ọlọ́run gbogbo sàmàrí àdé ìdájọ́ ṣe bá dànù léèkì àgbàdà tí aburú ní tọ́sẹ̀ nìkọ̀kan wa àmọ́ màrí ọ̀rẹ́ nìkọ̀kan wa yọ jọba tí ó fẹ́ ọlá títí obi ọlọ́run ó lò sí wa yọ yọ ọdún sí wa ọlá títí obi ọlọ́run gbogbo ọmọ kéékèèké ọlọ́ba ní tọ́jú wọn ọlọ́ba wọn ìyàwó lẹ́yà gbogbo bá ti fẹ́ kí wọ́n jẹ́ ọlọ́jọ́ wọn jẹ́ bẹ́ẹ̀ ló ti dáadáa jù bẹ́ẹ̀ lọ ọ̀la àti tóbi ọlọ́run àti ń jọ́sìn fọlọ́run báyìí gbogbo orí tó ń ṣe wa tó ṣe wọ́n ní kìfìrí ọlọ́run.